إن كل في بدعة وكل بدعة الضلالة وكل ضلالة في النار السلام عليكم نعم شاء الله نحن في بلاد يعني كوزات في صراحة تفصيل هذه صراحة على المنطقة ìrùtàbá wo kí àkókò àlọ́wájú wa èyí láti Uh, Thank you. na ìṣe ìtọ́sáfẹ́ sọ́dún rẹ̀ ó ní àtàwọn kúrò. Àwọn kúrò tí gbogbo wa ta ní bọ́lá tó gbà lọ́wọ́. nítorí ọjọ́ ti yọ olùdókòwò ìlú àkàtúntò bàtà nínú òkàtà abẹ́rẹ́ ní báyìí ní ìgbéra ní ọ̀rọ̀ tó pọ́ǹtì máa pọ́ǹtì máa bàtàkà bá àtọ̀wá kúrò pọ́ǹtì máa wọ̀ òun àfẹ́lẹ́ sí pápí àfẹ́lẹ́sọ̀n sí àfẹ́lẹ́sì láàrin ọwọ́ kúrò. Tàwọn kúrò yìí pé èèyàn ní fẹ́ẹ́ dákun bàbà lọ́dọ̀ lọ. àgbéyẹn wà lọ ṣùgbà tí nǹkan le. ìgbà ni everybody máa mọ̀ sí máa tàwa kù. bọ̀ ibùn tọ́jú di pé nǹkan le. tí nǹkan rọ̀ tí mo ṣe àfẹ́sẹ̀ náà lọ tàwa kù kì í yọ sí i. ọlọ ìgbọ́ gẹ́gẹ́ bá ti àbá bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe é. Níṣẹ́ báyìí, ẹni tó ṣe pé torí pé ìgbà mi yé fún ló fi ń pè ọ lọ. Òun á jà tó fi sọ́nà tó mọ̀. Bọ́t Mùsùlùmí lẹ́bí ta ló gbọdọ̀ pè ọ lọ. Kọ́dà nígbà tí ìwọ bá ti lè Ọ̀bẹ́ ìwọ pẹ̀lú ìka máa làbẹ́ káfíà kìrìsìtì ń bẹ̀rẹ̀ àkọ́kọ́ kẹ́sìn tàwákàlì tàwákàlì alàkùnrin ìtumọ̀ ẹ̀sìn wípé èèyàn sì bẹ́ẹ̀ èèyàn bá a ní ẹrù ní láti yá òní tàwákàlì ìyẹn náà yọ wàhálà agency ìlànà wà kí ẹ̀fún rẹ̀ sẹ́yìn ìtọ́jú pé àlejò ní àlejò wá ṣe. wọ́n yà wí pé ó dọ́rọ̀ ẹ̀ ní orí pé orí kò rí ṣe. bọ̀ síra ìsàlàyé kìí ṣe ibi tí káwá kò sí bẹ̀rẹ̀ ni. ìgbésọ́wọ́ bẹ́ẹ̀ ni dandan òun ni àfikún òun yìí. kí èèyàn tó sọ̀rọ̀ hmm? èèyàn lè sọ nínú ọlọ. Ó ṣe pé pépà tó lè láàyè tí wọ́n fi ẹ̀mí sọ̀rọ̀ mi òun ló wá sí àlàyé ìmọ̀ àjọ àrẹ. Èèyàn máa fi bára. Òun lẹ́sìn ilé ìgbé tẹ́bà tó gbóyè ìṣúná yìí àwọn ọmọ olùkọ́ àwọn olùkọ́ have to put your trust bàbá àwọn olùkọ́ ìláyà níbi ìgbà ìtàwákùlù pọ̀ ìpínlẹ̀ ìtàwákùlù gàdá táwa ní sọ̀tà ọlọ́run òun ní àfikọ́ ìgbìlá kéèyàn trust ọlọ́run pẹ̀lú trust tó wá ní ọlọ́run yẹn òun ló wá gbà á sọ̀rọ̀ ìbò ní tí ń bọ̀ wá ìyá kan á bùdù. وإياك نستعين وتوكل بالله سوى الإنسان لهما والكلام ولكن وراء الواقع Kilo pa atau si kudu kita waktu untuk pilih di bodoh. Asyik kau tu bila asyik iman kalau ini kau tolong orang ini dengan cinta ini ini apa? Orang ini ini cinta oríkèé ìṣọ̀fà tètè mi ọkàn láti èèyàn tó ọkàn lọ́lọ́ torí kí láti sọ bẹ́ẹ̀ olú ike tá a bá wo situation pé lágbájá ó ní ìdè ẹ̀wù èèyàn bàbá lágbàdo ìlú àpérò ṣáàyè ẹni wá sí ní àti èèyàn kò sí èlé ẹni tí a fẹ́ gbára èèyàn lè gbára léèyàn láì máa láì máa sọ̀rọ̀ èèyàn lè gbára léèyàn láì máa sọ̀rọ̀ kí ló dé olùdókòwò ní ìyẹn èèyàn lè gbára lé èèyàn láì máa sọ orí pé olùkàgbà. èèyàn lè trọ́ọ̀tì èèyàn láì máa gba ìdókòwò nílẹ̀. èèyàn lè trọ́ọ̀tì èèyàn láì máa gba ìdókòwò nílẹ̀. Ọ̀dọ̀ kan ti di aṣáájú ọ̀dọ̀ ọ̀la ìtọ́jú ọ̀dọ̀ olùkọ́ sí ìlú ẹgbẹ́ pàtàkì tọ̀ lágbájá o òun o kò wá tọ́ pọ̀jù pọ̀jù òun ló ní oníbùbáfà lọ́rẹ̀. ìtumọ̀ rẹ̀ o ní wípé ẹni tó bá ti pé tó gbé yẹn ní bùkátà sí bá ti sùn dára ní àìsàn wípé oṣù tàwa kò ní méjèèjì ló rà àti pàtó lè lá lè wà ìmáàdùn kọ́lù ìwọ̀n kéèyàn tọ́ ọ̀lọ́ torí tọ́ ìyẹn náà lọ́wọ́ àti ìyá tí mo bá ti bẹ́ẹ̀ tẹ̀lé tẹ̀lé bẹ́ẹ̀ ibi tọ́rọ̀ ọ̀dọ́ tẹ̀lé ní bọ́ọ̀lù kí lẹ́yìn tẹ̀lé tọ́ ọ̀lọ́ ọlọ́run ọba aláàfọ̀ǹkan mẹ́ta téèyàn máa fi ń ṣe ìkan tí ó yẹn gbé ẹ̀mí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wọn tó fi pè é one ẹni tó ní yóò bá ṣe nǹkan kan kan bó ṣe tẹ̀ làbújá sí ẹ̀kú náà àdúrà bí máa bọ̀ rẹ̀. ó gbọ́dọ̀ mọ kí ló mọ. màtá lọ́sẹ̀ àdúrà ni ẹ̀ tó bá yà àwọn màmá ó gbọ́dọ̀ mọ kí ni wọn ó lè ọ́fà láti bá lóde yìí. ẹni ẹ̀ gbọ́dọ̀ mọ tọ́wá nímọ̀ làbúdà ayé àbúnà ọ̀dọ̀ ó gbọdọ̀ tó lágbára láti yá ìgbàlá. Ìyẹn lè mú bàbá bàtà òkúná náà sí. Hmm? Tọ́ tóbi méjì. Ẹlẹ́ẹ̀kẹta ayé àbúnà àdínà. Ó gbọdọ̀ lọ́kẹ́ tí ó hàn pé tó ń ṣe ìtàn ní déédéé ibi tí ó dì í tí ò ní pọ́nù tí ò ní kó wọn tí ó sì ní léèrè léèrè onílé àbáta gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba ní kó pé kúkún tí ó sì dìbò. tọ́ bẹ́ẹ̀ bá ti wò ó ẹ̀yin ò rí pé nínú àkáàbù tó ń kọ́ wa bàbá fẹ́ kú ní. ipò oye tó tó òun kẹsàn án láti tọ ọpẹ bẹ̀rẹ̀ àtàkùn ẹ bá ti mú ṣẹlẹ̀ láwùjọ kò tètè ìgbà tí àlàáfà yìí bá ṣe kíkà wá fún ìlú wa. a sì mú ìlà sàlọ̀tẹ́sì ọlọ́mọ wọ̀là àwọn ọlọ́mọ lọ́kẹ́tì náà. ọpẹ kò ní báyìí kò gbára lọ ẹ kò lè bá dára. ìsọgbọn kan ọ̀rọ̀. ṣé ọ̀rẹ́ kan bá lọ abájá àti báńkì kì í ṣe pé ìjọba àti ìwé ìyàlá gbígbé èèyàn àti ìṣọ́tún bá wọn ní ìyà sọ ọlọ́run ọ̀rọ̀ pé àdúgbò ni ọ̀dírù ni àti. Tàbá àti àwọn àgbàgbé ká ní tàwa sudah memiliki tidak masalah. Oleh at-tawakkul wa huwa taqwilul qalbi wa imanul Allah idario sọ́dọ̀ ọ̀nà ìgbà ayé ọ̀nà tí mo tún lè mà lò láti rí wàdàpọ̀ ìmọ̀ kúrò láti ti déyìn ọ̀fẹ́ lọ. méjì jọ àbúrò ìyọ̀nba lọ wà wá. káfíń ìrẹ̀ ọ̀dọ́ ìrẹ̀ máa ń lọ wá lọ. ìgbà ayọ̀ lọ ìgbọ́kàn lọ́lọ́ níbi ìgbà tí ìwọ̀n wa àti láti fi ìgbà tí dáa and the demand is 4.1 billion dollars. That is not a consideration. The Ukraine and Georgia, the Ukraine and Georgia will be the demand is not that not a the Ukraine and Georgia. وقيل الأنبار المشروعة kí ni wá sí àwọn méjì tó tọ́ kí lè àwọn kí ni kú ṣe lọ́lẹ́lẹ́kẹ̀ẹ́. Kí ni sí àwọn méjì tó tọ́ pé yóò fi àti ipò ìbéèrè wá àti tí ó mú ìdájẹ́ ìdájọ́ tó ṣe ní ìṣòro lọ. Oṣù Mẹ́tẹ̀ẹ́. Pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹ́rin ó wà ní òṣù fẹ́ kó ìdílé kan lọ́wọ́ òní wà á lùwù ọ̀gbìn àgbẹ̀. Àwọn àgbà ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tó wà lórí ìlú. Bọ́sẹ̀ ẹ̀sìn dia fún mi dia, pé ẹ̀sìn ṣe dia máa ń mú di kó ṣiṣẹ́ náà. Yóò ti dẹ̀ di pé iṣẹ́ tó fẹ́ ṣe ẹ̀ kó ni tawakulu lalu wa mahalluhu qabla dzikr. Dia sudah wali kata ni tawakulu sudah bawa. Dia tiba ni dia semua ni sih. Ibi jọ sábà dáwọ́ lè gbàgbà tán tó bá wá ní pé tó kú gba sára wọn bá fún wọn lọ ọlọ́run kan ló wá fún wa. Èyí bẹ́ẹ̀ pé kọ́dà áta àti wọ̀gán fìmù lágbára láti lè ṣe ẹ tàwa kù gbọ́dọ̀ wá bìbọn torí bí wọn fẹẹ ṣe sábàbù láti wọn fẹẹ ṣe àwọn àwọn kò rí pé bóyá ọlọ́run ọba sábàbù nìkan ló ní ilé ojú lọ sáà bá ti tíráì sábàbù tó bá ti tó wá nà ìjọ ti ní tàwa kù màálù wù kọgà sí kíkà tó ṣiṣẹ́ tàwa kù lọ sí wa olóògbé wa ní díkìlù tàwọn ọba fẹẹ jáde bìbìlá ọba sábàbù lọ wàlà àwòlà wàlà ìwádà ìlà ìlà. wọn làwọn afáàfin pọ́ńtà wípé wọn dà níbi nǹkan pé ìyá rò pé yẹn lè ṣe é kọ́ ọlọ́run bá kọ́ wa pé pásítọ̀ ọlọ́run ò sọgbọ́n ò lágbára ò gbọ́dọ̀ kọ́ àwọn ṣe ò ní tẹ̀sí ń bèrè bá pè ní tó bá ní ayé àṣàlá kí lágbo àgbà àwọn ọ̀rọ̀. dẹ́sítà tá a ti lọ kẹ́hùn tó tọ̀ òun pè wá sí ìgbà ọlọ́run abẹ́lọ kẹ́hùn irun wọn àti bàbá rẹ̀ táàbù kí lóbi wà torí màá ní ìlú kọ́bìlà rẹ̀. tàwákùlù ààyè rẹ̀ ní kí ìyá tó ṣiṣẹ́ yóò wá pọ̀ jí ní títí tíṣẹ́ tó parí. ẹlẹ́ẹ̀ka àwọn tó jẹ́ pọ́ǹtì tó ti bàbá kò wá sáwọn ọ̀rọ̀ tó lè yà kéèyàn àlùyàkéèlì ini dan ini téèyàn yang disolong, isu rẹ̀ lọ́wọ́ èèyàn sáté nípa ọlọ́run nípa tọ́lọ́run ló si ṣe àdéhùn tọ́lọ́run ló ń wó ṣe kita sáté nípa Dan, fi tàbá kúlò gbàgbọ́ ló ti sọ bẹ́ẹ̀ ni ló ti ṣe ó ti sọ bẹ́ẹ̀ ni òun lẹ́sìn rí ìjọba tó ọ̀rọ̀ sẹ́kọ̀ọ́ márùn-ún ìlú wọn ju àwọn ẹ̀sìn wọn èyí kì í kun rí àárẹ̀ wọn àfikọ́ tó lè la kéèyàn tó sọ̀rọ̀ kéèyàn tó sọ̀rọ̀ wọn tú ẹ̀sìn máa dùn kọ́lù ní àwọn ọba tó kó trọ́ọ̀tì yẹn pé trọ́ọ̀tì yẹn ló wá bí rí láì sẹ́yìn náà bá ti wò ó wà lọ́dún táwọn ìlà àtọ́ níbi trust trust ni ó gbé ìlà ẹni bọ̀dù sẹ́yìn bá fẹ́ bá ní tí trust ni labour trust ni ó ti dá sí ìlú wọn. lẹ́ẹ̀kì ní kan gbá ẹgbẹ́jà tó mọ nígbà ẹ̀fẹ́ mọ́ ẹ̀kọ́ bá owó díẹ̀ bá lò ná ẹ̀ fi ra trust lò ẹ̀kọ́ fún ní aláwọ̀ òun náà ló ti bá àwọn bá fẹ́ báyìí náà ló ti náà kọ́ àwọn ọkọ̀ tí àwọn tó ọdún díẹ̀ díẹ̀ ti wá ní ọ̀gbẹ́ àti ní ìwà. so trust ìrànlọ́ àkọ́ ẹ̀dá kó pàtàkì. ọlọ́run ọba àtẹ̀tẹ̀ jẹ́ mùsùlùmí àtẹ̀tẹ̀ ìṣèlú mùsùlùmí ọlọ́run ló jẹ́ àbúrò àtẹ̀tẹ̀ ìgbọ̀dọ̀ tó bá fẹ́ jẹ́ wọ́n tún mùsùlùmí ti yàtọ̀ òun ni pé mùsùlùmí trust ọlọ́run ọba ló wá mùsùlùmí bẹ́ẹ̀ Kebiri nídìí ọlọ ẹ kèbèrè nídìí ọlọ irú àìsànsọ ọlọ ní òǹyàtọ̀ sí ń bẹ láàrin kéèyàn ní sáwọn ní kó wá tẹ̀lé kó náà wá ní kó ṣe àti kó sáwọn ní kó bá a lóko ẹ̀yọ́ sọ àgbàlagbàra lógún wọ́n sọ òkòwò ọ́n bọ́tọ́lá ti kan sẹ́yìn kan sẹ́yìn kan tó ń wọ́n kàn dé ẹ̀yìn ẹ̀yìn àpẹ lọ́sẹ̀ kò trọ́sẹ̀ bọ̀ ó ní ìdè nígbà tó gbẹ náà ti àgbẹ̀ yẹn náà méje tó ṣe fọ́ọ̀sì níbi tàwa kùn àfẹ́kọ̀ trọ́s àfẹ́kọ̀ tó lè lá ní ẹ̀ trọ́s ọ̀nà èyí máa dùn fọ́ọ̀lì àlọ́gbà ìgbà àlọ́lọ́ ìgbà yọ tó tó kún trọ́s wá kọ́ òdìbejì ẹlẹ́ẹ̀kẹta àtàkàbù bí àbáàdì mọ̀ṣúwà sábà ní kò fẹ́ ṣe kó wá ní ẹ̀dẹ́lẹ́kẹ̀ ẹlẹ́kẹ̀ onígbé màálù kọjá péye bíbọ̀ ká tó ṣiṣẹ́ ìtàwá kò lè gbọdọ̀ kọ́kọ́ wá ẹlẹ́ka onígbé káwọn tó tàwá kò lè gbọ̀ wúwá táwọn ọkọ̀ yẹ kẹ́ ọ̀tọ́ lè fi ta bá fẹ́ bí ìbádà àwọn ibi tíṣẹ́ wà ní gàdàlẹ̀ láti tọ́sọ̀

wọ́n á tán wá ní ìṣẹ̀. Bàbá àtẹ́lẹ̀ ìlú tó bá lórí ààbò àti ìlú ọ̀pá ìṣẹ̀lẹ̀ ìmọ̀sọ́lá tó ṣẹlẹ̀. Nígbà tí àwọn ọmọ ìyá rẹ̀ dé ìwé nínú ènìyàn ti jẹ́ tó lóṣù lóṣù. Tó wá ti rí pé àwọn ọmọ ìyá rẹ̀ fún aláwọn fẹ́ mú ọmọ ìyá Yusuf lábẹ́ kò ní á Wọ́n fẹ́ mú ọ lọ tí wọ́n bá máa ń pílì pẹ̀lú bàbá wọn. Wọ́n ń pílì pẹ̀lú bàbá wọn. Ṣé ǹjẹ́ ẹ̀kú wa á mójútó á ṣe kíní kankan? Gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ fún bàbá wọn yé. Ẹ́ títa á mójútó ọmọ ìyá wa àbájá kẹ́kẹ́ ni wọ́n ti wọ́n ti ń bíúdì àtọ́ra. Àtọ́ra sì wọ́n fẹ́ fún bàbá wọn. Pé bó o bá fẹ́ ǹjẹ́ sí wa àǹfààní bẹ́ẹ̀ àwọn fámìlì wo oúnjẹ tí ó pọ̀ ọjà ìtàkùnà á jẹ́ protect ọmọ ìyá wa ẹ̀ á lè fi ra ẹgbẹ́ bàbá wọn bàbá wọn ní láìsùn sílẹ̀ ò máa mi ò lè sẹ́ǹdì rẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú àtà ní mọ́ọ̀tì bọ́ọ̀lù tàbí mọ́ọ̀tì bọ́ọ̀lù kò kẹ́kọ̀ọ́ mọ́ọ̀tì ibi máa ọ́fíìsì yẹn náà láti wọ́n tẹ́kọ̀ọ́. títí tẹ́ ìfúnni ní àdéhùn ó nípọn. ẹ sádéhùn yóò wà ní ìmọ̀lọ́ tó ṣe kí pé torí pé mo mọ̀ pé ẹ búra pẹ̀lú ọlọ́run ni màá fi tọ́jú. ẹ̀yin náà máa wẹ́tọ̀ sáà bá fẹ́ bá dé ẹ̀ka àbámọ̀ ọlọ́run bá wù lọ́bẹ̀ láti búra pẹ̀lú ọlọ́run ẹgbọ́n ọba tó lọ́lọ́ ẹ̀ ló pé ẹ̀ẹ́m ló wà bẹ́ẹ̀ gbogbo ìwà ẹ̀ẹ́m gbogbo ìwà gbogbo àwọn kẹtẹ́rì tá à ń gbà tó bá fóònù rẹ̀ tó gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ nígbà tí mo fẹ́ ti build the trust ìpele báyìí ìta wà fi mọ́ ẹlòmíràn lásìkò lágbájá aládé oní ẹ̀pà ìtumọ̀ ẹgbẹ́ nǹkan tó fẹ́ẹ́ àjẹ àgbẹ̀lẹ̀ trust mẹ́ta ọ̀hún sí òye wa. mi ò ní tẹ̀lé ní sísè fún mi lájẹ oní ẹ̀pà lágbọ́dọ̀ ọlọ́run pé aláàtún náà ní ibi ẹ̀ mú ẹ̀ ọmọ àyàwó ìjọba ẹ̀ ẹ̀ bá padà ilá ní àpọ̀ àfi tó bá fi wípé àwọn sàkọ́ńtáńtì àwọn kan tó kọjá kò sóòrè kù bóyá wọ́n ìtàkùn gbogbo yé wọ́n ti parí mọ̀fílẹ̀ lè fi láti. ọlọ́run á sọ fún akpé pẹ̀lú ọmọ àtọ́wọ̀n òfin bọ̀. nígbà táwọn ọmọ ìyá ló tó ń bàbá wọn láti ìbúra lálẹ́ yìí kọ́ọ̀lọ̀ ọ̀gọ́ àgbà mọ́nà fún wàkí ẹlòpọ̀kí. sẹ́ni fún láti wájú ọ̀ sọ́ra àti ìgbà àti ìtọ́ ọlọ́run bá wájú wà kí ìlú ta kí ni tí wà kí ìlú ta ẹbí wà sí iná tó kọ lọ sáfì àti náà ti gbàdúrà ọ̀sán àpò omi wípé ọlọ́run ọba jẹ́ nǹkan tá a jọ sọ yìí ìtumọ̀ kan ìtumọ̀ kejì òun ni pé ọlọ́run ọba la wá fà láwọn ìwà lọ mo ti mọ̀ pé mo ti lè yín mọ́lọ́ báyìí ọkàn mi balẹ̀ ká tó máa sọ ọ̀rọ̀ wàhálà pé pàdé ọ̀sán tẹ́lá tó ní bọ̀dún ìbá mi méjì jẹ́ ti yóò bá dàgbà mi lọ́wọ́ ẹ tó fi ipò trọ́ọ̀kì yóò ṣe kó o fẹ́ kó ṣe yóò tó unfortunately báwo ni wọ́n sọ̀rọ̀ tàwa kù lónìí á dá nìkan ní wọ́n fi ń dìbà tàwa kù. pé ẹni sẹ́ni bùkátà sí kọ́dà kò trọ́ọ̀sì bẹ́ẹ̀ ní àná wọn tó máa ń tì tẹ̀lé. mo ní ìdí ẹ̀ ní o mi ò lè sọ kò trọ́ọ̀sì ọ̀ṣọ́ọ̀tì làkọ́kọ́. lẹ́yìn tó fún aládẹ́nu là ń tọ́lọ̀ lọ́dọ̀ aláàbẹ̀rẹ̀ kúrò lórí ìṣẹ̀lá kọ̀ọ̀kan. irú ọ̀rọ̀ yìí wà lọ́sìn bọ̀bọ̀. tẹ bá ní tàbí àwọn bá ń sọ sàmú ń bá bàbá àgbàlagbà mọ́tí àkókò lọ́wọ́. pípọ̀ máa fún ọ lọ́wọ́ wàá bá mi ṣiṣẹ́ báyìí báyìí báyìí ọdún mẹ́wàá ọdún mẹ́jọ ọdún mẹ́jọ ọdún mẹ́wàá sẹ́wọ̀n ẹ̀rí pàṣẹ wọn lọ́wọ́ ọ̀rọ̀ pé àlẹ́ ìmú bá lọ pé ẹ̀yà wọn àjà lẹ́yìn ọ̀rẹ́ ìfọ̀lá ọ̀dọ́ àná lẹ́yìn. èyí tó bá wo mo ká méjèèjì tí mo bá lò èyí mo ká àfẹ́ pé ẹ má ṣìyà bá fún mi ẹ má kọjá lọ́kọ́ wà lọ́ọ̀bù àlá ẹ̀ta múlù. ò rí i nígbà tí wọ́n ti jọ ọ̀rọ̀ síbi ìtàn àgbàkí ìlẹ́ni tí ìyá ẹ̀ bá dáhùn àdílé lọ́wọ́ nítorí pé ìyá máa pé ìyá kan. Ẹ̀sìn ẹ̀ bá dáhùn àdílé lọ́wọ́ nítorí pé ìyá kan. Sọ lẹ́yìn àti àtúntẹ̀lé ní Súrọ́ọ̀tù Yusuf. Bàbá ìpàdé àkókò wa sọ pé wàhálà dáhùn àdílé lẹ́yìn ọ̀pá mi. something like the problem but all of the next thing to be is musibah kita dalam berumah ini semasa Allah Allah yang bete yang suatu data sebelum bahwa tu boleh dibawa ke Everybody, more than a female one. tẹ bá wọ ní sọ gbogbo ní ẹnu ọgbọ onílùú kan náà ní ọ̀nà àná lẹ́gbàá wọlé ń tẹ̀sí rẹ̀ ó ń sọ àtúntò sí nǹkan ọba àgbẹ̀dẹ̀ kiri àbí wọ́n bá ti gbogbo náà ní òkú lẹ̀ kan bàbá àgbẹ̀dẹ̀ náà fún wa sọ́kọ̀ bá fẹ́ gbà ó náà ní sọ́kọ̀ ń tà lẹ́yìn kurasi buat teman-teman dua gua atau apa gitu jadi teman-teman itu sudah nggak tanya lu kepada teman itu mau balik lagi itu ini dia eh belakang mereka ada video kalau aku aku punya boleh àwọn oníkàtí rò pé ní ń bẹ̀rù pé bóyá ká máa wù wọ́n nínú ìyá. Ó máa lè fi àpò. وكل أبواب مستمر every of different God bí mo ti ní kẹ́ ẹ dé yìí o wàhálà òun ní ánkúrú yàrá iṣẹ́ bọ́lá bá yẹ kí n ta ẹsẹ̀ ní ẹsẹ̀ pẹ̀lú yìí ọbẹ̀ máa ló kàn ọbẹ̀ bá tó ní ìlé ìlé ọlọ́run àkókò láti ṣe kẹ́lẹ́ tó kún láìla ìfíṣọ̀ ọwọ́ náà ló wà àwọn ààrẹ yìí ta wà. ní ìdílé lè lé ìmọ̀ lẹ́yìn lẹ́tà tó ti ní ìmọ̀ ààrẹ yìí ta wà òun ni wọ́n á gbogbo àkókò lọ. wàhálà inú ìfẹ́lẹ̀ ẹ̀wọ̀ káàdì ní ìmọ̀ sí lórí ọlọ́run ní gbogbo ẹgbẹ́ bá fẹ́ bára lọ́wọ́ ìgbà ayà ayà yẹn náà ti sọ wípé yíbù lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ lọ́wọ́ ọ̀dẹ́gbà sí ìgbà wọn á ti sọ̀rọ̀ òṣèlú tàbí méjì ìṣèlú. Tọ́ ó kọ́ lọ́wọ́ ọba tọ́ kí ló dé láti la lè jù láti tọ́tọ̀ báwo láti lè tọ́tọ̀ láti kó láti. ilé yóò fi àtúntò ẹ̀rọ gbèsè. Nǹkan mẹ́ta. Àwọn kan èyí ó gbà kọ́rọ̀ náà lọ sí i. Ìkejì èyí ó gbà kọ́rọ̀ ọ̀kan tó bá ń tàlẹ́. Èyí ó wà á mọ̀ òun yẹn ọlọ́run mẹ́ta. Nínú àwọn tó tẹ̀ bá fẹ́ mọ ọlọ́run yẹn máa ọlọ́run tó kọ ẹ̀ máa òun ní ṣe náà bá ní sọ̀rọ̀ tó náà bá sọ fún wọn áfíà tó náà wá ní nàìjíríà ẹlẹ́sìn sòrò lọ́rọ̀ lọ́lọ́ sí. tọ́lọ́dọ̀ tó wáyé pé tó àdàbà láti tó tó lọ́wọ́ wá àti wọn ọlọ́run ọlọ́run ní a. nǹkan mẹ́ta ń bẹ òun trabalho, nǹkan báyìí àwọn òun ní ṣe nǹkan báyìí nǹkan mẹ́ta ló lè mú kékeré ẹ̀ náà ṣe. wá wọ́n máa sọ pé lágbájá wàá fọ ẹ̀ lówó àlèléyìn kó ṣe kó ó kàn sọnù omi ibi òun ni wípé ìyá ìpàdé tó kó olùdára ní pé o lè má gba àyè orí pé o sọ́ọ̀tù ìgbọ̀n parọ́ ó lè tó kó bá ọ̀pọ̀tọ́ ó sọ̀rọ̀ ní ọ̀pọ̀ tó kéde àlùjá ẹnu mi ò fẹ́ kí wọ́n máa bí nǹkan padà dá nígbà tí kàlẹ́ kò parọ́ lóòótọ́ ó sọ fún ọkọ kẹta báyìí tó bá dọ̀la ọmọ mọ̀ torí pé ó ní jáde ó tó dọ̀la àwọn ìṣẹ̀lẹ̀ sábẹ́ tí ó mọ̀ nígbà tó kọ́ àti ìṣẹ̀lẹ̀ ó lè mú tí òbí ní má dàgbà ó ní àtúntọ́nù àti òkùnkùn kẹlẹ́ àná tàbí màá fi délé orí ọmọ mi. ó lè tẹ́lẹ̀ orí ọmọ mi owó tí mo fẹ́ sọ fún náà àwọn tó lọ. ṣé kò ṣe é pé lẹ́yìn àti ẹ̀ka àtẹ̀lẹ̀ kan ti tẹ̀yìn ò mọ ọmọ tó jẹ́ mọ́. ẹlẹ́sẹ̀dá àlàájì ṣé èèyàn olùkókókó wà ọ̀hún éwu bóyá mo pé lẹ́yìn ìgbà tó ṣàdéhùn kan kò bá ọ̀rọ̀ ọ̀rọ̀ kan bàtà kò ní full control kìí ṣe àdéhùn àdéhùn lẹ́yìn tó tó bá fẹ́ bí sáyẹ́dì ìtàkùnfẹ́ kò lè gbà ọ́ ó ń lẹ́yìn ìgbà tí mo ṣàdéhùn fẹ́ tán bó sì ní kọ́ ọ̀gbẹ́ àti kọ́ọ̀gbẹ́ ní èké ó wù èmi láti wọ́n ní mọ́ṣí ọ̀kadà mọ́ṣí mi sọ pé kí mọ́ṣí dáàbì mi sọ pé kí mọ́ṣí pátánà mi sọ pé kí mọ́ṣí kurma ada mama begitu. Kenapa di full off? Mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti kó ṣe pé àdéhùn kò máa ṣe. Ẹlòmíì bẹ oníkàlàkà bá sábì ìlú ìjẹ̀kárí ìṣòro. Láti ṣe sọ ní ìlú ìlú. Ẹlòmíì bẹ èyí sábì ìlú ìṣòro ṣùgbọ́n jáhùn sa àkókò mi bàrà àwọn sí mi tó kàn án tẹ́lẹ̀. ẹlòmí ń bẹ ohun ṣe lóòótọ́ ṣùgbọ́n kò ní tó bá rẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta ká dá pẹ̀lú òsì pàtàkì àyè òsì ọlọ́pàá. bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ká dá òsì pàtàkì àyè òsì. gbọ́dọ̀ náà wà pàdé fún àwọn àbá tó bá fún dáhùn òfin lè lè lè mo padà rí pé sọ̀rọ̀ mo padà rí wà àyè lọ́wọ́ ìpò yìí gbogbo kan ló ní mọ́ fúnra kò ṣẹlẹ̀ tọ ọ̀rọ̀ tó la ọlọ́wọ́ bá ọjà tó ń wá pa ọ́ tó mi ò ní èdè nínú ọ̀rọ̀ yìí lẹ́ ọ̀rọ̀ tó wá tàbí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ àwọn aláìsàn máa ń ṣe tọ torí pé èèyàn máa yóò jẹ̀lẹ̀ lápájá náà sọ̀rọ̀ ó lè má yọ̀ọ́ bá ẹ̀ka àríyá kó máa ń pẹ̀lú ọjà lápájá ìṣàkóso ìṣọ́ọ̀tẹ̀ ti lágbára wọn yìí ní fún tó lórí láyé èmi fún àwọn mo dílé àwọn tó ṣe. torí irú àwọn nǹkan tó ṣẹ́kù tó jáwé rẹ̀ dání tó gbé èèyàn ò lè gbára lẹ́ka tó kẹ̀kẹ́ bá kà ń lọ òun lọ́wọ́ ọmọ ní ìtọ́lẹ́sẹ̀ ọ̀sán ọkùnrin kan. Wàtàwá kẹ́lí Adàmọ́dé ilẹ̀ ń dáyà. Gba ayé alàlẹ́ tí ò ní kú. Ẹdí sọ fún ọ ní pé ọ̀rọ̀ tó yóò pé èdè kan. Ọlọ́run ò ní kú. Ọlọ́run sọ pé ọlọ́run sọ pé watawakkal ala al-aziz ar-rahim ìwà àti ìgbàlá yẹ al-aziz ọba tó fi ṣe al-qadir ẹ al-qawiy alladhi la yughadiru ọba tó lágbára tó fi ìka kan ò lè gbọmọ lẹbi fọwọdọ dé fúnra àti ìgbà àkọkẹ ṣe ṣùgbọ́n fáwọn àti ìṣèlú lọ wọn ni kò mọ wọn ni kò àti àwọn àfihàn wọlé àbùsíìsì kí ló bá fẹ́ ṣe ìgbà ọ̀rọ̀ bá dùn fún ìgbà lọ́wọ́ ó ní kàmá ló dé olùgbèjì ọlọ́run sọ wọn ní bàbá wa kàdé àlọ́mọ́ ìnáka àlàfáàkì báwo so àwọn òye ọlọ́run ọba mi téèyàn bá mọ̀ yóò increase in favour. Náà wá ní ọ̀rọ̀ àlùwà tí ìjọba ọba ní lórí ọba kan. Ẹ bá wọ́n gbé láti ní àjọyọ̀ ní ẹtí sẹ́yìn kẹrin sí eight níbẹ̀ lọ́dọ̀ eight eight ni lọ́dọ̀. Ibi ká ti kọ́ àwọn ọkọ̀ ọlọ́ọ̀ àti ní ti tẹ́tì ọ̀rọ̀ mi yẹn àwọn kọlọ́ọ̀dọ́kọ ẹ̀wọ́ kọlọ́ọ̀ nàmbà fífì ó kọlọ́ọ̀ nàmbà fífì ní ti tẹ́tì tí a fi àlọ́ sí ẹ̀yíká tó ẹ̀yíká tó wà lẹ́sìn tó dà kéèyàn máa kó ìyẹn ní kọlọ́ọ̀ ọ̀bá ló láti fi pẹ́kọ̀ tẹ̀lé. ó ní àlọ́ sí ìlú sábẹ́ هو الذي توكل في عالم Òǹdọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá sí ìgbà gbogbo ẹ̀dá tó dá wàtàwàlá òun ní sì ń àti títí. Ọlọ́run bá yóò mọ ìdíje ìjọ ìlú. Ẹni bá bá bá ìdíje náà kọ̀ ẹni tí ó dé ìlú ọlọ́run wá. Ọ̀rọ̀ ìṣòro ìlú ìwà ń gbé ìjà àgbà ìjà. Ọlọ́run bá dá ọlọ́run bá ní orúkọ wọn ní ìkó wọn èdè ìdíje. Àbẹ́rẹ́ àti ìsinmi ta ní sọ̀rọ̀ láì wọn ní ìgbà tí ọlọ́run wọ́n wà wá sí ìlú pé ọlọ́run ọba yìí lọ́ba tó ti pé ó ń dà ní ìjàlá lórí àwọn ọmọbìnrin ní tọ̀. tí mo ní bá ní ọ̀rọ̀ àwọn àtúntò àbí àwọn ọmọdé ẹ̀mí ìlera tó àbí wá sí ìdílé tó ti bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbára dára yìí. àwọn àlùfẹ́ bí ìrànlọ́wọ́ ìlú ilé ìlú àwọn ọ̀gá àti àwọn ọmọ mi tó ti ní pé wọ́n gbẹ̀gbẹ́ sí ọ̀rọ̀ wọn lọ́lọ́run lọ́wọ́ tán tó tẹ̀sí ní ìrántí. Bàbá kùn náà wà kọ́kọ́ àná. Kó ló tẹ̀sí ní ìrántí tó bá bàbá kùn náà ní ẹgbẹ́ ìdílé ìṣẹ̀kọ́. Mẹ́lá ti wò ó. Káwá jẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ àti orí ìlọ́run. اللهم إني أستغفرك لذنبي Ọlọ́run mo fẹ́ kó o tú sí fún mi tó ní ìwọ ló ní ìrànlọ́wọ́ gan kódà kó tó ṣe lè lè lọ kódà kó lè wà á bá bí mo kà bí Ọlọ́run mo tí ìyá agbára sọ̀rọ̀ ẹ̀ àgbàdo èyí lè máa bá tó mọ̀ nínú ìyá rẹ̀ lẹ́yìn èyí ní ìlú yìí ọlọ́run mò ń wá agbára lọ́dọ̀ rẹ̀ lágbára wà á dáńtà sáré gbàgbà ń tọ lọ́dọ̀ rẹ̀ lọ láàrin tó tó yìí. Nígbà òṣìṣẹ́ ọkọ ní kí ọlọ́run gbogbo béèrè lọ́dọ̀ rẹ̀ àwọn òbí ní ara rẹ̀ kò fi gbé ó sì tọ́ ọ̀nà òṣèré òbí òbí ti kọ̀. فإنك تقدر ولا وتعلم ولا تعلم وهو اللهم يقول فقل لي إن سبق كل قول تعلم إن سبق الإضرار خطوة في نبيك يعني هو الذي يقول الذين قالوا إليه أمر 他都是一个人，他们我啊都是不干了，你们这个啊，我咱自己他那啥子，你把他这里面那单独的聊，我这里的聊，我们阿拉聊就聊了，那不够。ọwọ́ àdúgbò ilé agbọ́dọ̀ kọ́bílà ta kátó bẹ̀rẹ̀ sí ara ọgbà tó náà lọ́wọ́ ìgbà tó ń sẹ́lẹ̀ náà kọ́ fún ìta

wọ́n wá ti ní ìgbà ọlọ́run ọba wá tẹ́sí wọn ìgbà ní ìwà wọn àwọn ti lọ. Ìtọ́jú ní Nàìjíríà ní ẹgbẹ̀rún. Ìtàwá kúlù bẹ̀rẹ̀ tó làtà. Ìtàwá kúlù bẹ̀rẹ̀ ní làtà. Ìtàwá kúlù bẹ̀rẹ̀ báyà ìjà. Ìtàwá kúlù bẹ̀rẹ̀ وعليا So now, ó wá ní kọ̀kúrú kan, ó tún wá ní pé wọ́n náà fi ó kẹta ní gbogbo ara rẹ̀. Nígbà tó ṣe kí ẹ pọ́ọ̀tù kan, ọlọ́run bá fẹ́ tirẹ̀ gẹ́gẹ́ ní káwá kúrò kó tó di kó di pé à ń bí à. gbogbo yìí ló mú àlọ́ àkéyìí òun lẹ́bi rí i wípé ẹ bá wọn ti tà ní ìlú ìta lọ nígbà tó ń lọ ọdún náà ní ọlọ́wà náà nínú ọ̀kẹ́. Ìkàtà ìṣèlú náà bá mi òun la ní kó kó kó agbèrè lọ́wọ́ ìṣẹ́jú lọ. Àwa ti mọ dédé trọ́ọ̀tì wa láàrin ẹgbẹ́ láàrin wa lọ́kùnrin náà. So, sahabat dua ini ada pada kita kita Al-Wati Lita na sahabat pada kita kamu kolom Anak iman Nusa ni dua Sudah Dengan mabak apa Malimu pilih Bolong obat Bisa obat ini Buku bolong pé tó bá mọ ní bá mi yẹn òun tó bá fi kì í bókú ọ ó lè máa mà bóka ọlọ́run ó ọdún jẹ́ báyìí báyìí fẹ́ kó fi bá mi lò tí òbí jẹ pé wọ́n dá sí ìrìnàjò ọ̀rẹ́ bí ìrìnàjò ọ̀rẹ́ náà wọ́n ní bá dá sí ṣùgbọ́n tí wọ́n fi ìrìnàjò ọ̀rẹ́ náà wọ́n bá fẹ̀sẹ̀ ẹ̀ you know, the right country to go. Because the digital year, the pata pata, is going to be a lot of people. Yes. Digital year, the pata pata, the good that you need, at least the fall of Tức là nghèo đó họ đã bị thì nên đi chứ. Thế kótó dìé ní ìyàgá hàn síyàn ẹgbẹ́ ìdáná ònìyàn ní foto kótó péré ìyá ó hàn sí èèyàn tí ó péré ìyẹn ní yéésù ìjọba. ní èyí ní èyí nílì lápá ọ sábàdà ọ̀sán wa kò yẹn tó parí ìtọ́. ó ní abá wá pé. Abu Bakar. Pemimpin Abu ìyàwó lẹ́yìn. Ó wá sí ilẹ̀ nínú ìjọ tàwákò. Ń jẹ́ tàwákò òní ìlú Hábàlá. Ìlà ìdí ẹ̀hà pé ọ̀lẹ́ ènìyàn ìdí ẹ̀hà sọ́lọ̀ ìdí ẹ̀hà ọlọ́pàá ọlọ́pàá ni ò lágbára òun ní ẹgbẹ̀sì láàárọ̀ ẹ̀ǹtí ìdí tọ́lọ̀ kìí ṣe sẹ́yìn ìdáhàrò àti àtúnṣe àtúnṣe àwọn ọmọ náà bá bára lè ká ìwà ìgbìmọ̀ àlà pẹ̀lẹ́ ìdí ìgbẹ́lẹ́ kéèyàn tó ti dá ẹ̀ka ju ìgbé àwọn oníṣu gẹ́gẹ́ bí ọ̀gbìn láti àwọn àlà. wọ́n ní pẹ́ẹ́sì òun kékeré yẹn mọ náà pé ọlọ́run ọ̀lẹ́ni ní o ìdáhùn kankan o ìwọ ni mo bá rà ní. láti tó bá sọ pé pé o lágbára fún ní ẹ̀ka àti àwọn ọmọ ní àbọ̀rù ilé ìka ẹ̀ka ó yí wà púpà jù. ọlọ́run máa mú kọ́kọ́ ojú kó yí ọ pé kì í ní kankan àwọn agbára tó ń bọ̀ fẹ́ẹ́ nìkan. So, sehat diri. Yang barang ilmu teknis menjadi yang sebab hukum salah tak pasti hukum. Salah punya kayu bono orang itu. Hukum salah tak pasti hukum tak punya hukum. Bono. Bono ini. Bono ini. Jawab sendiri. Okeylah itu. Ani nǹkan máa ló wà bẹ àmì èyí tí ìgbọ̀rọ̀ kan ṣe ń bẹ jù òun ni àfikọ́ àfikọ́ òun lẹ́sìn ní ìmọ̀lára pépọ̀ ó tún bẹ̀rẹ̀ sí ẹ̀kú sí dára ló ti sọ. Náà bá ní gbára tó ti sọ, bá kún lẹ́yìn lẹ́yìn ó tún wá sọ̀rọ̀ àtọ̀rọ̀ àgbàdo èyí tó tó kó ní ìyẹ ọlọ́run fẹ́ lọ́dẹ̀ dáa oṣù méjì lọ ọlọ́run fẹ́ lọ́dẹ̀ dáa oṣù méjì sọ̀rọ̀ náà bàbá ma èyí wòlé ti máa ní gbogbo àwọn táwọn máa ń gbé lọ tuntun mọ̀ sọ́ńgbé náà ní gbogbo ọlọ́wọ́. أنت الولي ونحن الفقراء أنت القوي ونحن الضعفاء يقول لنا دار قرينا وقدرته وضرورة أنا يمكن أن أنا من أن يكفي الله وأتضرر ìmáṣó bí ẹni ìjọ ọlọ́run nínú àwọn ìjọ gbogbo ìlọ́dọ̀ ọlọ́run tó pé òun ṣò pákó lọ olórí tó kọ́ máa rẹ lọ́mọ ọba rẹ náà kọ́ àwọn ọ̀sán náà ọ̀sán náà wọ́n máa lè wọlé àti bẹ́ẹ̀ àbọ̀ òṣèlú wọn wọ́n lọ rí ní àtijọ́ máa ń tọ̀gbọ́n ní ìrẹsì. ìwọ ọlọ́run tó ṣe kó nǹkan tó wà ní ọkàn tó sì bọ́. Sáńtàlì wà á ti lè kó yìí máa ń sàrọ̀ fún wa. Gbogbo tó bá ti lè lọ́wọ́ ara díẹ̀. Ìyá ìrọ̀jà ìṣẹ̀dá ilé ìgbóyè ọba tó ti bóun yẹn máa wà fún gbogbo ilé gbogbo. Ìyá máa ti lè yìí ṣẹ́ka pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run padà mọ́ kí ilé lọ làá irin bambawa ya zafi da rizki bifi ko yihun ọba tuntun bẹ kẹkẹ ọ̀rọ̀ àti kẹlẹ fún lọ ó nù lọ láti ṣùgbọ́n rẹ fàáyé nà sẹ́yìn ọ̀rọ̀ nígbà láàṣì ọ̀dọ̀ rẹ lórí fàáyé máa ń ìwà fáfírí ìyẹn ìyàwó sílẹ̀ ọlọ́run mo fẹ́ mo fẹ́ ti wà nílà fún rẹ. nǹkan tí mo fi wà fún àbúrò rẹ̀ pé pápó tí ìlú ní ìgbàgbọ́. Ẹ àgbàgbé pápó yìí ti kọ́ ìyẹn nígbà pápó yà náà. Ṣé bá ti sọ̀rọ̀ tó ní ìdí ẹ̀kọ́ wà fún ìgbẹ́jẹ́ pàpé? Ẹ tó bá jẹ́ pàpé ọlọ́run ní pàpé. Máa ní ìdìbò wa kọ́ ní ìbá ní pàpé yà. Ọlọ́run bá mi lọ́gbọ́n nǹkan tó kéde nǹkan rẹ̀ fún ọ Papa nak tunjuk. Sekolah depan, perubahan depan. Eh, ayah, apa? Jadi itu apa? Su pequeña alma allí dejar o se tardó solo porque estaba partiendo donde dirigí una dificultad de la sociedad y la sentencia posición àwọn obìnrin méjì tó bá wọn kọ́ náà wọ́n padà sí ìlú òbí lọ́wọ́ mi tó ń tọ́ àwọn méjì ní ìmọ̀ péré ọlọ́run mo mo wà ní ìlú ìṣòro yẹn. Bẹ́ẹ̀ni bàtò ṣe sábà rí sábà rí òun ti sábà òun ti sábà rí wá lọ́rùn ó padà tọ́jú ọlọ́run ọ̀gbọ́n àti àárín ìlà nílẹ̀ ẹ̀ka. Ìtọ́wá kúlù yìí òun ló wà ní ìyá àdáhùn lórí ìyá ìyá àdáhùn lórí ìyá òun nínú pé ìyá ọ̀gbà ń sọ nítorí ọ̀dà ìsàlùkè. Nínú pé ìyá ọ̀gbà ń sọ والتوكل ليس في شرط استعانة استعانة سواء ولا تقرأ أن تتبعي في إيمان تراني لا يعشر تبين الحال يعني شرط لا يعشر تبوني ها سو إتنا يبي كم تكن ما بيتنا نجلوها يبي تكن ولا nìkan ló bá wà láta. agbọ́ èyí ti gba sára wà káyé ní kálukú wọn ní ní yóò lè tìyí gba ọlọ́run tó bá rẹ̀. bọ́dí náà kò sí bẹ̀rẹ̀ tó bá ti lè kàn sára wà ká. ibẹ̀ yẹn ti máa bẹ̀rẹ̀ kàn kó lóògbé àti tìyàn níjọ́ tí ẹ bá ń lè yí sábà rẹ̀ wá. lè sọ wá sí ọ̀sán bá kò sí kàn án. คล่องประมาณไปสุดอันนอาหารเป็นเวลาตัวมีชาติก็ระวังสุขีเนี่ยอันท้ายตอนที่เป็นพ่อผมเป็นกันที่ตอนเกี่ยวกับที่ผมตื่นมาตอนเช้าผมรู้ว่าที่ตัวแล้วแต่ที่แล้วที่เราเราเห็นจากเป็นกันแต่ที่ว่า ọlọ́pàá da mi dára mi tó ń tẹ̀lé. Láti pé àti ìwà fún ọ̀rọ̀. Bọ́lá wa fi ara ẹni wọ́n bá lápá nínú ní tẹ̀lé ìmọ̀ èyí tí kìí tí ò bá fún mi. Bẹ́ẹ̀ èyí tí kìí. Sọ ìlúkọ́ yìí wá lẹ́yìn tó gbọ̀ngàn wọ́n kúrò máa ń yẹ̀rù dájú ìgbésẹ̀ tàwọn kúrò abára ti túmọ̀ rẹ̀ ìpìlẹ̀ méjì kan méjì àpapọ̀ ìgbàwá kù òun ni mínà pépà tí wọ́n fi nípa mínà pépà tí wọ́n níbi títọ́ sọ̀lọ́ tẹ̀sẹ̀ wá gbọ́kàn lọ́lọ́ olùwọ̀wúwà ìfọ́ fún ìyá àná òun gẹ́gẹ́ ní pàápàá ayé ìyá àná àbúrò wọ́n ìyá àná wọ́n àdá ìpìlẹ̀ méjèèjì yìí ìpìlẹ̀ tó wà ìyá tó máa ń gbé ìyá ìyá tàwa kúlù méjèèjì yìí wọ́n máa ń lọ ìbára ọ̀dọ́ ìwọ́n fún ìwọ̀nà ìdíje náà wà ọ̀nà tó pọ̀nù àwọn ọba àtọ́ ó lè tàbí ìdánwò náà ká ọlọ́ọ̀bá tàbí ìgbà wọn ọlọ́ọ̀dọ́ bí ìgbà wọn alá àkọ́kọ́ lẹ́yìn ìyá kan náà wọ ìyá kan mẹ́ta yìí fáwọn ìbáadá ọ̀wákòlù ẹlẹ́ẹ̀kejì ní sọ́ọ̀tù wọn tọ́lọ̀ sọ wípé wọ́n máa sọ̀rọ̀ sí yìí ìlà ìlà àdéhùn ìdáwà kájú ojúlẹ̀ yìí. Ànábì ìṣòro sọ fáwọn ìlà rẹ̀ pé wípé ẹyin jọ mi. Wọ́n máa kò rí ìlú àlùsọ̀ nípa fún ìlànà àtàkùn. Tí mo bá pọ̀ fún yàtọ̀ ẹ̀fọ́ ṣe kàkà èyí lè fẹ́ ṣe èkùrí ìgbésà ìsìlá mo fẹ́ ṣàtúnṣe ìtagbára nípa mọ́ tẹ́sà fún mi tó ti tẹ̀sán tó lọ máa tọ̀ sí ẹgbẹ́ ìlà bí mo ṣe lè tẹ́ẹ̀sì lọ́wọ́ àwọn àtúntò wa ní kí mo ṣe lè tẹ́ẹ̀sì ọ̀rọ̀ àti ìtawà wọn ni mo bá ta ní sọ ilé ìgbìmọ̀ ìgbọ̀wọ́ ìgbàlọ́ ìyá ní tàwọn fúlàní ìnáàbà ìyáwó àti ìyẹn darí o tó wọn lè lọ lẹ́sìpá gbogbo nípa ìgbọ́ gbogbo ọlọ́run ọba rẹ̀ kan sọ fún wa ibi tí àwa kò dájú lórí ní àyà náà a kò gbogbo ní tó ti bá ti tọ́ ọlọ́run ọba láti ìgbìmọ̀ nípa ìjọ lòdì láti àtúnṣe bá ti tẹ̀lé ọlọ́run ní bọ́ọ̀lù ìyá àti ìpẹ́ẹ́sì àwọn ará ìgbìmọ̀ náà itu paman salah orang itu ini tidak mau bangun tidak mau bangun membangun titik wajib yurjal amur kulu buka lahan berdepan Pemilih di Indonesia, saya berdoa atas nama rakyat rakyat yang menjadi ẹ̀mí ò lè tẹ́lá káàpù bẹ́ẹ̀ni pépà fún kan káàpù bẹ́ẹ̀ni dọ́kúmẹ́ntì fún jẹ́ fún kan káàpù bẹ́ẹ̀ni dọ́kúmẹ́ntì fún kọ́ńtà jẹ́ fún ara káàpù ṣe pé káàní ó lọ lè ní pépà rẹ̀. pẹ̀lú àwọn olùwò àwọn adọ́kẹ́sì lábájá ni yóò àkú á máa wá láti nẹ̀ yóò àkú àbí. ọlọ́run wa sọ fún wa wípé ìlérí ìyẹn gbogbo àláwọ̀ ẹ̀ pátápátá lọ rẹ̀ ẹ̀ tó bí wà ní ẹ̀dá ìṣọ́ gbogbo ara rẹ̀ ó ti méjì lẹ́kọ̀ọ́ náà wá tó sọ méjì ọlọ́run àwọn akó olóògbé wọn ti tó pa á ní náà àti ọ̀dọ́ ní àtàkùnfà ọlọ́run méjì àbúdúwò ọ̀dọ̀ àkàlẹ̀ torí náà sí ó lè gbára rẹ̀. Olùkọ́lá ọba ní ilé ìyẹn ju àrùn kúrò. Olùkọ́lá ọba ìlànà ẹ̀rọ ìsọ̀rọ̀. Sọlá ọba ń rọjò ìbádà àti ọ̀rọ̀ fàbúdú wọ́tà wọ́tà. Sí òfìfẹ́ òfìfẹ́ ìlú àwọn ọ̀rọ̀ kàbíbá fìlẹ̀ àmàlà. Ọlọ́run ọba gbogbo tí ẹ̀ ń ṣe ìjọba ìdíkò rí orí nínú ẹ̀yìn ọ̀sọ̀rọ̀ wọ́n ga pàpà báyìí ó kọ̀wé ó wá ní sábà tó gbogbo fà ní sísá tó kọ̀ wá ní ọ̀nà mẹ́fà nílé yẹn tó ń bí abẹ́rẹ́ ọ̀sẹ̀ ọ̀nà bá ń kọ̀ báyìí nílé ìyá tó ká ló yẹ èmi ò mọ ìwà rẹ̀ kí ló dé tó ṣe yí pé ọ̀nà ọ̀nà ń kọ̀ báyìí nílé àǹtí ló ti sọ́nà ọba tẹ̀sán gbé ìlọ́sọ̀tún wáyé ó tó kàn án ìdáhán pé ìyá kàdáàbù pẹ̀lú ìyá kàdáàbù. ó ní torí wípé ìbáàdà gbọdọ̀ wá síwájú bí ìdáhán ìbáàdà ó gbọdọ̀ wá síwájú bí aláàárín àgbẹ̀dọ̀dọ̀ wáyà torí pé ìbáàdà lọ́ọ̀yà òní góòlù ìdáhán ìfẹ́ mi ìbáàdà kan náà òun ni góòlù títí àánìtẹ́mí so góòlù gẹ́gẹ́ nìyẹn kọ́ kọ́ńtìmọ̀ kó tó wá kọ́mí tó wọn fi léèrè ọlọ́kan ó ní kejì ìtì àánà ní ṣe pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba rọ́gbù wà lọ rògbòbíyà ọlọ́run ní ìtì àánà ní ṣe pẹ̀lú ìtọ́lọ̀ fi ń jẹ́ ọ̀rọ̀ láwọn aṣọ ọlọ́run láwọn ọlọ́run ọba tí ń rújú táwọn ẹ̀dá kú but ìbádà ọlọ́run ọba ní í ṣe pẹ̀lú olùdíyà tóbi pé ìbádà ní í ṣe pẹ̀lú sáfíìsì tẹ́mufẹ́rẹ́ gbà kọlọ. èsì àánà ní í ṣe pẹ̀lú tẹ́mufẹ́rẹ́ gbà kọlọ. sẹ́fẹ́sì ti wò ń kọ́ ọgbọ́dọ̀ náà sọ̀rọ̀ náà sọ ọlọ́run ọba sọ pé wọ́n ìdá sa alákàtì báyìí àní táwọn ẹrú mi bá béèrè lọ́wọ́ ọ̀rọ̀ ànẹ́bí nípa nípa èdè kọ̀ọ̀rọ̀ yìí ojú ìgbà wọ́tẹ̀ dá èmi súnmọ́ mọ̀ ó máa ń dáhùn ìdáhùn ẹni tó bá pè nígbà tó bá pè tọ́lọ̀ alẹ́ ẹ̀jú adánilu pọ̀ wọ̀nyí ó lè fi kábà tàbí ká fún èmi ní sáfì káwọn àwọn àlejò ẹni ṣe so ẹnu kan yìí sọ ilé yẹn náà dẹ́ẹ́ ó ní tó fà tọ́lọ̀ bọ̀lọ̀ tó gbé bàtà síwájú sọ̀rọ̀ fún mi bá wájú ó tó sọ̀rọ̀ fi ṣe àná pé wọlé àná lè bá dáká tó lápá àtàkọ́ máa ń fi ṣe àná wọ̀lá. Tábàdà kọ ìbádà kí bàdà ìyàn bá kú olóyè ìbádà tó ṣe àná sí. Ilé ìdàgbẹ́rẹ́ ó ní pé tábà fẹ́ sọ̀rọ̀ àgbà tábà fẹ́ sọ̀rọ̀ àgbà aláàfin àtọ́ àti méjì àbí aláàfin gbogbo àwọn ìmọ̀ bá lọ àbí àti gba òye báyìí. Dùwà bá pé nta àti tá a fi jọ́ fi tọ́lọ̀ àti dùwà pé nǹkan tá a ṣe tá a sọ̀rọ̀ lọ́dọ̀. Ibi tẹ́sí òní wípé sábà tọ́jú láti sábà fún ni pé Abdul Dùwà Alhamdulillah. Abdul Dùwà Alhamdulillah. Àdúrà tó lọ́lá ní ìgbésẹ̀ fún ìgbésẹ̀ ẹbí ìdìnnà kílè kọ̀rọ̀ mi ìyẹn ti tọrọ torí kọ́lá àwọn ọba àkójá alhamdulilayi wọn ló sọ fún wa wípé ìdájí ṣàkàtó so ẹni tó gbọ́sà alhamdulilayi ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yìí ó kẹfẹ́ tọrọ àníkú ó tọrọ kéde bọ́lá ìjọba alhamdulilayi ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀tún àwọn àlékún àdéhùn tó kọ̀ sẹ́yìn alhamdulillah du'a du'a olùbàdàn allahumma firli àbí allahumma hamli allahumma rzuqni du'a du'a olùbàdàn méjèèjì ọ̀nà lọ́wọ́ ọba ni ó pé pé bí ẹ̀ bá ti ṣe àlùbáàdàn tó máa bọ̀ pé ṣe àmì bọ̀ kí ṣe gbogbo ìṣe àánà ló kó ìbàdàn ẹni tí ó gbà kọ́ lọ́run bẹ̀rẹ̀ ẹni tí ò sí lọ́run náà kọ́ tó náà bá wá sí ní lókun. tó ká má jẹ títà wá fóònù wá bẹ̀rẹ̀ ní lẹ́gbù ní ìdájọ́ báyìí bá tí ọ̀fẹ́ dáta jẹ́ ọ̀rẹ́ yìí kò fọwọ́ àkọ́. ìbéèrè tó fi fàpérò èèyàn ò ní kò sẹ́ni kankan tó lè dáná ìmọ̀ ládàra ọ̀rọ̀ sọ̀rọ̀ tó lè dáná àwọn ìjẹ̀bi kò sí kò sẹ́ni kan tó dé pẹ̀lú yìí nínú àwọn ọ̀dọ́ yóò ní iye yẹn ẹ máa ń lọ á ní ìdí pọ̀ o ẹ yóò fi fọ́ sí ìdí ọ̀pọ̀ ọmọ wa lóde tí ó bá ní ìdí pọ̀ láàárín àwọn ìdá gbogbo ń jọ́lẹ̀ máa fẹ́ ní ìdí yẹn sẹ́tí bá ti bọ́ yé báyìí ọlọ́run bá jẹ́ ìdáná fún ẹ̀ka pẹ̀lú àwọn ọlọ́run pé níjọ́ tí wọ́n bá ti ní ìdí yẹn dára máa wò ó pé fẹ́ẹ́ nìyẹn bá tẹ̀ ní kọ̀ọ̀tù rẹ̀ àbá sábà bíra wa nígbà ìlú àti wà nígbà yìí àwọn àlámọ̀rí wa tá à ń ṣe sábà bẹ̀rẹ̀ nígbà lágbájá yàtọ̀ sébè tí mo máa bá sọ ọ̀dùn mi ìyàwó mi náà mọ̀ ìdíyàwó rẹ̀ ni mo máa sọ ọ̀dùn rẹ̀ ní pé ṣọ́ọ̀ṣì ti kọ́kọ́ wá ní pẹ́ ọ̀rẹ́ mi ìgbà náà mà kéré kan náà mà sokoto kan ìdìmáàlì lákọ̀ọ́kọ́ pé yóò gbára dé trust ọ̀rọ̀ tó káwa náà wá ṣiṣẹ́ láti trust ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ lọ́wọ́ ọba tó ọlọ́wọ́ ọba ẹ̀ dá fira rẹ̀ hàn mí lọ́nà tó ṣe pé yà kí mi sátẹ́ǹtì mi ń pa rẹ̀ yóò lè kún débi pé trust mi nípa rẹ̀ yóò lè kún. tòtẹ́yìn bá ti ní ilé yẹn you are things that they have only taken one level. Ama ki işte onlar ile muhacca. Niye bilmiyorum. Böyle muhacca mı beden bu şimdi böyle. Let's say, na. Awani ya ne kana. Akamame tatapul kal rahmatullah. Ma tatabul billah wa tatabul Fatarku tafwid al-fadl kéèyàn kó fi wípé ọkàn rẹ̀ kò ní jẹ́ kó dùfẹ́ lórí ọlọ́mọ ọba níbi nǹkan tí ń wá àti níbi nǹkan tí ò fẹ́ kó kàn ọ́. Ṣé àwọn kò fi ṣe ra tọ́ àánú sí sọ̀tì? Ẹni pọ̀ sí pẹ̀lú ọkàn rẹ̀ kò bá lọ́rọ̀ bí nǹkan tí ń wá. Ó fáwọn nǹkan kàwé yìí. Ìjọ́sìn lé lé yìí ó lè má àwọn ti má ẹ̀fẹ́ẹ̀sì ìlú ẹ̀ nígbà tí wọ́n bàyì bá tù àwọn áfíríkà kọ́dà kó má tẹ̀lé ẹ̀ torí pé àwọn afẹ́ẹ̀kan mọ gbogbo bí àtiwá tó gbogbo bí àtúntọ̀ ẹni jọ ẹ̀ òfẹ́ sẹ́yìn kankan tó o máa fi ìfowópamọ́ lọ́lọ́run níjọ́ ti padà sí i ibi táwọn èèyàn ti máa ń fi gbé máta ní ìjọ tí bá bọ̀ bá ní ìṣẹ́gun gba àwọn tọ́pọ̀ níbi àwọn tọ́pọ̀ situation àwọn tọ́pọ̀ ẹ̀ níjọ́ bá ti wà àwọn ìlú ọ̀sùn tó jẹ́ nìkan ló máa ń fi pé òun níjọ náà ẹ̀ kéèyàn sọ wípé òun ò ní bá a lọ́nà ọ̀la wa ẹ̀ ọ̀kẹ́ bá ń sọ ó fà mí ọ̀sán ní ìlú pé kì í lọ́sàn-án pé káwọn ìjọba ẹlẹ́ẹ̀kejì wàtàkùn àgbà kéèyàn ní pé gbogbo ìgbàlá lọ́wọ́ ọba òun bá wà lọ́wọ́ ọlọ́run òbí ní déètì ní àjù ìyẹn ìkájára tẹ́lẹ̀ wà lásán fìlà ó sì nìyẹn ó mo bá wọ́n lọ́rùn náà. kéèyàn pẹ̀lú máa mọ̀ ní ọmọ ìdìbò àtàwọn kúlẹ̀ ìgbà tó tó ṣe é dáadáa rẹ̀ sáà ẹ̀gbọ́n tàwa kò kọjá báyìí pátápátá àti àti máa agbára ó fi pé ní ti agbára ó ti yọ tèmi tó sọfọlọ ọmọ tó náà bá o ẹ mi ò ríra mi ò mọ èmi àpò ilé kàtẹ́kẹ́ how many wọ́n sọfẹ lẹ́yìn àti ti báyìí kó má gbọ́kàn lọ́wọ́ rárá táwọn fáwọn ti sọ sí. kéèkó àwọn tó kó ń gbọ́kàn lọ́wọ́ ọba kò wá sí ìmí rárá ìyẹn ń bọ̀ á tó wà láti sílẹ̀ ọpọlọ ẹni yẹn dìbò. èyí ó ṣe é ní ìsìnà wá èèyàn ò ní gára ní mi èèyàn ò gbọ́kàn lọ́lọ́ ni wọ́n ti fi sọ ọlọ́run ló pàṣẹ ní méjì wàhálù ayé rẹ̀ nígbà láti bá fún kọ́ńdà rẹ̀ nígbà tó nígbà fẹ́ tó máa wà sí ilẹ̀ nígbà lọ́ọ́ fi dùn pé àgbọ̀n mi ní àdúgbò ilé ìmọ̀ràn náà wọ́n darí àlámàrí wọn sọ́dọ̀ ọlọ́run ọba nígbà tó darí rẹ̀ pọ̀ o wọ́n darí kọ́lá gbogbo wọn ṣiṣẹ́ wọ́n ti darí àlámàrí wọn. wọ́n tún wá wá lọ́dọ̀ ọlọ́run ọba nígbà tó ń ṣe iṣẹ́ lọ. nígbà tí bẹ́ẹ̀ náà tó wá bọ́ bí tọ́ǹkan wọ́n wá dúpẹ́ kọ́lọ́ ọ̀rọ̀ ọba òní táwọn wọ́n wá pé kùnú ìsìn náà tó ń bọ́ sí náà pọ̀ wọ́n wá ní ọdún sọ́lọ́ ọba wọn ní ara tó jọba tó kọ ọlọ́run ọba pé tọ́ ó ní wọn máa hádùn ìwọ̀n kọ́kà pé ọ wá sábà wọn tó yẹ kí èyí kò pé ìyẹn rí àti èyí tó náà pẹ̀lú ẹsẹ̀ dáhùn. Àwọn ará àkọsábà tẹ́ sáà ní wọ́n sábà tẹ́ sáà ní wọ́n sábà tẹ́ sọ̀rọ̀ nínú ọlọ́run tó tó sọ̀rọ̀ kìí ẹ̀ wọ́n kàlọ́ ọlọ́ba ìfowópamọ́ kìí káwọn àgbẹ̀lẹ̀ ọ̀rọ̀ wà ní ìmáàmù ìmáàmù tí ó di ti yàtí yàtíìnù tí ó di ti kété kọ̀ wá ní fún pẹ̀lú kété kọ̀ wá ti fún pẹ̀lú kò ní ilé fún wa láti bá a pèsè yóò kọjá ọ̀tá ilé gbà ní ayé ibi tẹ́sí màá pé báyìí ṣe rí ẹ̀ yóò bá àwọn ṣòwò náà òun kò ti di lọ́ọ̀tà ń tẹ̀lé kọ́lọ̀ ọlọ́ọ̀tà bá ti dá ìlú ìlú. Báwo àwọn ọkọ̀ ìlú ní kọ́kọ́ ìbá fẹ́ dá wọn kú ká ìlú wọn sì ní wọ́n gbà sí wọn lọ sí ìgbà yẹn. Ṣèpè ìyẹn ọ̀sùn tọ́lọ̀ ọba pé kò ní ọjà àti ìgbè Bàbá ti bẹ́ẹ̀ alálàáfíà àti sọ̀rọ̀ àti jẹun dia ti bẹ́ẹ̀ kọ́ ìlà ọ̀sán dua kọ́ dua gbá kalau ọgbọ́n kan dua ọ̀la áwùdà lọ́nà gbúgbà ọ̀sán ìjọ ìgbà. ẹlẹ́ẹ̀kejì tabati ló kéré káwọ́ òkú sọ̀tàbàtì tí wọ́n tábà pé ìrẹ̀lẹ̀ nípa àti ojoojúmọ́ tá a sọ̀rọ̀ fáà lọ́dọ̀ حي على الصلاة حي على الصلاة أهلا أنت بعض أنت يومك أنت منك أو أعطيك كلام دون أشياء هنا لم تحصل المؤمن القوي مؤمن يقول لك خير الله الحمد لله olórí oṣù bọ́ọ̀lù ọ̀nà lóyọ̀ ìwà ìpín ìpínlẹ̀ ẹ̀rọ lábára orílẹ̀ láàbí látàrí ìgbà nígbà ẹ̀yìn ìgbàlámà ìgbà. ẹni tí ìgbà tó bá bá àrùn ní ẹ̀kọ́ wà tá. ọ̀gá ló ń bẹ̀rẹ̀ ìjọba ìgbà you for me. Then one back, one back, one So we see each other. You for me. But I have má kàwọn ìgbà kó o dé ìlú. má sọ̀rọ̀ pé tó bá kọ́ ìgbà ká tó kọ́ máa kàn kọ́ ní ṣe bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n nǹkan pé nǹkan máa ń pín bọ́lá ọba ń lò ومدافعة القدر في يوم الظهر فرنا في يوم الظهر فرنا sisi paling kecil dari Imam Allah. Kada paling kecil sisi paling, kada paling kecil, kada paling kecil sun, kada paling kecil. Ni itu balik kada paling kecil àwọn ọ̀dọ́ tó fẹ́ ìdáná gbé wọn ti dáná àti dáná dáná. Pé ẹ̀sẹ̀ ti ní ti oṣù àgbára lọ. Tó bá wá sí ìdílé tó ti gbọ́, ó mọ̀ fún agbára ní ní ìrìn pé kó náà méjèèjì ọ̀dọ̀ sí. Ìṣá àwọn ibi láti wọ́n ti kò ní láti láti orí fẹ́ṣẹ̀ náà ló lọ. Wọ́n ti ìlú ọ̀pọ̀lọpọ̀ wá fún àwọn àgbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣúṣọ́ àwọn àgbẹ̀ tá? Que loucura. Jogar de baixo. Melhor não. Dá um fora. Dá um fora. Escutaremos. O valor do coração, cuidado. O deixar o lado sagrado, a nossa Thank you.